أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فضل الضرب والإقعاد من الخير wọ́n ní oníkí wọ́n léyìn kí wọ́n sì gbé àjìnà sí tí ń jẹ́ ọ̀rẹ́ gbogbo tí ń jẹ́ ọ̀rẹ́ wàkílà huwa sọ́dọ̀ wọlé ẹ̀báàdù àwọn rahmatullah wọ́n tún sọ pé tí ń òun náà ni ìgbé sọ pé ti tọ̀rọ̀ dà rẹ̀ ó sì ṣe ìbájẹ́ ọlọ́run ti jẹ́ jìnà síbi ìkẹ́ rẹ̀ ẹ̀yẹn tó wà nínú aláhí àtúbọ̀dù wọ̀lẹ̀lbàádù arahmati tí wọ́n bá lọ lọ́dọ̀ jọ ọlọ́run pé ọlọ́run láàánà láti láàánà ńlọ tọ́nà sọ nípa ìbéèrè إن الذين تلعصنا يا قرآن إن الذين كفروا وماتوا هم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين tí wọ́n bá lọ kọ́ lọ́n láàrin àyàn ìtumọ̀ ẹni kọ́ lọ́n lé ọ̀tọ̀ ó sì gbẹ̀jìnà sí ìkẹrẹ̀ ọlọ́kọ̀ṣọ́ àńgẹ̀ wà mínà lọ́lọ́pẹ́ ṣùgbọ́n jẹ́ máa lọ fún ẹ̀dá wípé láàrin fúlánà rẹ̀rọ̀ wípé ẹnìkan láàrin ẹlòmíì nínú àwátajẹ́ àjábáyì èyíkẹ́ ogun yẹn nàmbà láàánà kòlánà kòlánà lágbájá ọ̀làánà ẹlòmíì yẹn ni pé ó gbónú kọ̀dùá ẹ̀sùn máa wá tó kọ̀dùá yẹn ni pé ó ṣe ṣe pèlè tí wọ́n bá lọ láàárín àwọn ẹ̀dá táwọn ẹ̀dá bá gbọ́ lọ́gbọ́lọ́ yẹn fúnra wọn ìtumọ̀ ẹgbẹ́ èébú àti èpè látàlábẹ́ ti ń jẹ́ èébú ọ wà nù nítorí ní ṣe pẹ̀lú aláàn nínú èdè lábá bí a ṣe tó ṣùgbọ́n tí ń jẹ́ ẹ̀kú nínú èdè lábá wa òun náà ní aṣápọ̀ aṣápọ̀ kí wọ́n bú ẹ̀ náà. wọ́n wá di báyìí ní aṣápọ̀ fún wa àbí aṣápọ̀ fún wa ètò ebú lọ́dọ̀ àwọn onímọ̀ ṣẹ̀rí àyè pé mọ̀ṣẹ́ fàá lọ́ọ́ مشابهة غيره بما يكره مشابهة غيره بما يكرهه وإن لم يكن فيه حد مشابهة غير بما يكرهه وإن لم يكن فيه حد kéèyàn kọ èèyàn lójú pẹ̀lú kọ́ máa sọ nǹkan tí ọkàn rẹ̀ kọ̀ sí la ti ń jẹ́ èébú nìyẹn kọ́dà tó yẹ pé kò sí hàtó ìyá kápá tó ti ṣẹ̀dá sílẹ̀ pé ìdí ẹ̀ báyìí náà máa ṣẹ̀fẹ́ tó bá bẹ̀ bú ni òun náà máa ti tà zero. tọ́ba wá wò á rí pé níta ń pè ní àlánú àti asab wọ́n níbi tí wọ́n ti papọ̀ ó níbi tí wọ́n ti papọ̀ bí tí wọ́n ti papọ̀ náà ni pé kéèyàn sọ tí èèyàn kórìíra síyàn asùnmọ̀pẹ́nù tó magẹ́bà sọ́nàdé lágbàwá síwájú nígbà ọ̀rọ̀ wọn ní ẹmọ lágbàwá inú tó máa láàánà ní asap kíyàn bẹ̀bù ṣùgbọ́n alìmọ́ alìsìbìnà abdulsalam rahimahullah wọ́n sọ wọ́n ní wàlánù bilkubhi واللعن في القبح أشد من السبب kí ni ó ṣe pé ó burú jáì púpọ̀ ju kí ni ó gbóyàn lọ kí ni ó gbóyàn náà ó burú ṣùgbọ́n èpè ẹ̀yàn aláàánà ṣẹ́dọ̀ fún kọ́bù sínú àṣàbù alẹ́ imáàmù adébùnà fún àbẹ̀sálà wọ́n sọ̀rọ̀ yìí níbi tíra wọn kọ̀wáìlú làkàá في مصالح الأنام رحمه الله أترى بها وقت جاءت مع اللعن وشيشة bàtà tí wàá máa ti ń tẹ́ bẹ́ẹ̀ lóde lágbáwá tá a tún máa tí wọ́n lè tí wọ́n lò fún nínú àti inú èdè àti inú tẹnẹ́rẹ́dì àwọn onímọ̀ ṣẹ̀ríà á lọ síbi ọkùn rẹ̀ ìdájọ́ rẹ̀ ìrìnlẹ̀ ìdájọ́ ìpèsíṣẹ́ ọ yàtọ̀ láti ọ yàtọ̀ nípa ìbámu àti nípa níbàámu ẹni tí wọn bá ṣe pèlè ǹjọ́ yìí bàtẹ́ pé èèyàn ṣe pèlè pò kì í ìṣe pèlè pò ó níbi táwọn onímọ̀ ti panupọ̀ lórí ìṣe pèlè ọdún sọ́rí àbí ìṣe pèlè mùsùlùmí ìṣẹ́pẹ̀lẹ́ mùsùlùmí ẹ̀yẹn ní pẹ́ńtà bá fẹ́ pẹ̀lẹ́ ẹ̀ńtẹ́ afẹ́ ṣe pẹ̀lẹ́ ẹnu kọjá muslim àbí kọ́mọ jẹ muslim mùsùlùmí ẹnu kọjá pòkì àbí kọ́mọ jẹ pòkì ìdájọ́ mùsùlùmí ti ṣe pòkì tó jẹ́ pé ọlọ́run ṣọ́ ẹ̀rọ̀dù rẹ̀ ìjọmọ ọlọ́àbí ẹ̀ lẹ́ẹ̀kì lẹ́ẹ̀kì ọ̀bẹ́ ìrìnàmọ́ لأن لعنه haram kò sí àpẹẹrẹ náà àwọn onímọ̀ pé ìṣẹ́pẹ̀lẹ́ mùsùlùmí tó jẹ́ pé ọlọ́run sọ ìjọmọlúàbí ẹ̀ bí èsè kò kí kò sí àpẹẹrẹ náà àwọn onímọ̀ ṣẹ̀ríà àwọn onímọ̀ ṣẹ̀ríà wípé haram ni ìyẹn ni pé ìyẹn àjọdọ̀ ṣẹ́pẹ̀lẹ́ èyíkéyìí mùsùlùmí bí èsè kò kí tọ́lọ́run sọ ìjọmọlúàbí ẹ̀ fún haramu ni èèwọ̀ ẹni tó bá ṣe ọdún kan báwọn ń túmọ̀ sí pọ́ ṣe lọ́run kò wá ṣe lọ́run lásán kọ́dà ẹ̀pẹ́ ohun tó tún padà sí lórí ọ̀nà kan ṣọ́wá bẹ́ẹ̀. ayọ́kọ̀lẹ̀ wa ẹ̀ṣọ́. ìdájọ́ nígbà tá a ti máa wípé kọ̀tọ́ wípé kí wọ́n ṣe pẹ̀lẹ́ mọ̀sùn tí kéèsè kò kí lọ́nà ṣe ìjọba láàbí ẹ̀ dára pé ìṣẹ́pẹ̀ ló ń tọ́ haram ó kú ká lọ sí ibi ìdájọ́ mùsùlùmí tó jẹ́ kò kí ìdájọ́ mùsùlùmí tó jẹ́ kò kí mùsùlùmí tó jẹ́ kò kí nínú kọjá pé èèyàn ṣe pé lé ike yìí kò kí láì sàdáyárí yìí ẹnì kankan nínú kòkí o. àbíkọ́ ẹ pé asàdáyarí kòkí kan ẹ̀yin tí asàdáyarí ẹ̀ nìkan náà tó ń wà kòkí nù. abala kọ́kọ́ tọ́jẹ́ ìdájọ́ ìṣépèlè gbogbo ní gbogbo ìran àpò kí ìyáyá nínú mùsùlùmí ìdájọ́ ọ̀dọ̀ àwọn onímọ̀ ni pé ó tọ́ ó tọ́ gẹ́gẹ́ bó ti tọ́ pé kí n ó ṣépèlé ìran kìfèrí tìrìjúmùlà ìnìlẹ́rì tààyè ẹ̀rí eléyìí ẹ̀rí wà nù ọ̀rọ̀ Ànábì púpọ̀ lórí ọ̀rọ̀ yìí ọwá nínú hadithu sahihain tí as-sahabiya asma bint abi bakr jan da wala tada nabi muhammad sallallahu alaihi wasallam ikra nabi sabil la'na allah al-wasilata wal mutawsila wan والواشرة والمستشبة والمتفلجات المغيرات لخلق الله النبي صلى الله عليه وسلم الله سيدي دادا pé àlọ́wàásílà ẹni tí máa àtàṣe ohun tí máa báyìí á àtàṣe ohun pé pé iṣẹ́ tó ń ṣe ń ṣe láfẹ̀ẹ́ ní o àbí ṣe dúró ní o wọ́n ti àdábì láàánà rẹ̀ wàlmọ́tàọ̀sílà wàlmọ́tàọ̀sílà àti ẹni tó gbórí kalẹ̀ pé kí wọ́n bá wọn àtàṣe wọn mẹ́ta ẹ̀rùn ọjọ́ ẹ̀rùn èèyàn ni ó ọjọ́ ẹ̀rùn ẹran ni ó èyí kí irun irun tó bá kúrò jẹ́ gẹ́gẹ́ tó dáadáa náà àwọn èèyàn máa àwọn náà sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní mà. ànábì sẹ́bi dáadáa ànábì sọ̀rọ̀ aláwọ̀ sẹ́bi dáadáa láwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀. wọn náà ní sọ wọn lùtà nà mí sọ bẹ́ẹ̀ ni àti tẹ́ parí àdéhùn àtàwọn ìgbàlá ẹ̀rọ àti àti àwọn tẹ́ pé ọmọ yakató sára jẹ́ àlùwáṣímà àti ẹ̀sẹ̀ máa ń gbára kalẹ̀ tí wọ́n báyìí tí wọ́n yakató sára wọn. àwọn tánà bí sẹ́mi dẹ́dẹ́lẹ́ yìí tánà bí sọ máa pé ọlọ́run sẹ́mi dẹ́dẹ́lẹ́ wọn sallallahu alaihi wasallam. ẹ rí i pé kìí ṣe ìran kan pẹ́sẹ̀ kan pàtó jíǹsù àwọn ìran tí ń ṣerú àwọn iṣẹ́ tí ọ̀dà yìí tí ṣẹlẹ̀ àti kí wọ́n máa ṣe tí ṣẹlẹ̀ àti kí wọ́n máa ṣe òun ni hadithi àbújọ ẹ̀ padà wá nínú sẹ́mà muslim wọn ni anábì sọ pé láàdà lọ́ọ̀lù sọ́ọ̀lù obìnrin tí a máa ń gbẹ́ ẹ̀rọ tí a máa ń gbẹ́ ìrè ní ìgbẹ́ nǹkan tí ó lẹ́mì ìyẹn ni pé wọ́n gbẹ́ wọ́n ya mọ́tò nǹkan tó lẹ́mì ní pẹ̀lú plastic ni o pẹ̀lú cement ni o pẹ̀lú igi ni o èyíkéyìí kan tó bá náà ọlọ́run bá ṣe ìdàdàlẹ́ wọn. ẹ̀ríkà ànábì ọ̀sán tó gbé ẹnìkan pàtó ń sì ń bẹ́nu mùsùlùmí tí ń ṣe ń bẹ́nu kẹfẹ́lé tí ń ṣe nǹkan wọ̀nyí. bẹ́ẹ̀ ni ànábì sọ pé sallallahu alaihi wasallam láàánà Allahu akila rìbá ọmọ akila wákàtí bá wọ́n ṣàhídẹ́ ọlọ́run ṣẹ́bi dandan lé ẹni tí ń jẹ rìbá ẹni tí ń gba rìbá wọ́n mú akila àti ẹni tí àwọn tí wọ́n lọ fún jẹ ìyẹn tó tí wọ́n lọ tí wọ́n lọ gbowó lé lọ́wọ́ rẹ̀ àtẹ̀tí ń kọ́ tí ń sàkọ̀wé rẹ̀ àtẹ̀tí ń jẹ́rìí ẹ̀ hadith wọn sọ́mọ̀ muslim min hadith abi uh, abdullahi bin mas'ud tí sahabi abdullahi bin mas'ud bá wọn èyí jẹ́ inú àwọn ẹ̀rí pé ó tọ́ kí wọ́n lánàá ọjà tí wọ́n wà kébé tí wọ́n wà pípò mùsùlùmí láì ní sàdáyé kankan bó ti tọ́ kí wọ́n lànà èyíkéyìí kèfèrí lápapọ̀ torí pé àwọn tí wọ́n wà kòkí abẹ́ntí wọ́n tọ́ wà tọ́jọ́ kèfèrí tí wọ́n lànà irúfẹ́ irú àwọn tó ń dúró ẹ̀ tọ́ pé kí wọ́n lànà kèfèrí lápapọ̀ láì sàdáyà ní kèfèrí kan anábì sallallahu alaihi wasallam كان يقول اللهم إن أقل عن فلان وفلان لأحياء من, لأحياء من العرب ànábì àwọn ṣe kọ́nà láàánà lágájá lágájá so ó jẹ́ tún dáyọ́ tún dápa àwọn yẹn àwọn làwọn sọ sọ́rí àwọn àwọn àwọn ìdílé kan nínú àwọn ìdílé lárúbáwá bí zakwan àṣíyà so a sì máa bá àwọn kẹfẹ́rí àtàwọn kòkí yìí ó sì kò ṣe ẹnu ní ó kú lórí kòkí nu wọn kọ́lọ̀ kọ́ṣọ́ wọn bẹ́ẹ̀ wọ́n sì kọ́ṣẹ́ lọ́mí ọ̀kú lórí lórí kó fún nínú wọn lórí ẹ̀ṣẹ̀ tí ń ṣe so ọlọ́run sì jẹ́ wọ́n yàtọ̀ bá kú lórí ẹ̀ ṣùgbọ́n wọ́n wá kọ́ abala pé kí ni ìdájọ́ pòkì ìdápòkì kan yàrí pé sọ́tọ́ kí wọ́n dápòkì yàrí pé ọlọ́run lánàá lágbájá lórí ẹ̀ṣẹ̀ tí ó ṣẹ̀ àbí òótọ́ eléyìí àwọn oníyẹn máa sọ̀rọ̀ ọ̀nà àwọn oníyẹn máa yapa ẹnu bí eléyìí lọ ibi ọ̀nà mẹ́ta ọ̀rọ̀ mẹ́ta ọ̀rọ̀ mẹ́ta yẹn pé ọ̀rọ̀ mẹ́ta làwọn oníyẹn máa ní níbi masala yìí masala hukmi láàánì fásitì àlùmáyà ọ̀rọ̀ àkọ́kọ́ wọ́n ní kò tọ́ àwọn èyí kò tọ́ láàánà bẹ́ẹ̀ yẹn mà ládájá tọ́jọ́ mọ̀ sí ọlọ́kọ́ lára ẹ̀ báyìí ládájá ọlọ́kọ́ sọ kí àwọn aṣẹ́ kí àwọn aṣẹ́ pẹ̀lú wọn ni kò tọ́ àbójọ́ lè ní àbójọ́ lè náà ọ̀rọ̀ yẹn àkọ́kọ́ ni. ara yìí tí wọ́n jáde ṣẹ̀rí ọ̀hún náà ni hadith wa ẹnu sahih muslim قيا النبي صلى الله عليه وسلم هذه النص امام بخاري نص صحيح الامام بخاري قيا كم ده امام مطلق هو موافد النبي صلى الله عليه وسلم فتطعم موافد النبي صلى الله عليه وسلم أقنع صحابها في لعنه الله ما أكثر ما يؤتى به ọba ṣépèlè ọ̀kan náà sábà bá ṣépèlè má àkàrà máa yọ tàbí àyẹ̀mẹ́ ẹ̀gbọ́n máa mú wá ó mu tí ó mu tí ó máa mú wá sọ́dọ̀ tó dá mu tí ó mu tí òun nìkan ní ìtumọ̀ rẹ̀ òun nìkan wọ́n sá ṣépèlè. ànábì sọ̀kẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ látàlá ànábì bá fún tọ̀ lẹ́sìn pé látàlá àwọn máṣe pèlè má má àlẹ́ anábìnrin tí wọ́n mọ̀ lára rẹ̀ pé ó nífẹ̀ẹ́ ọlọ́run àbọ̀ ọ̀sùn nítorí jíṣẹ́ ní ìyẹn ni pé tó mo títí fi ń gbé wá sọ́dọ̀ àwọn tó wọ́n fi sẹ́rin ń bá wí anábì sọ bẹ́ẹ̀ sọ́lọ́ sọ́lọ́ ní tí àwọn ẹni àkọ́kọ́ yìí dì mú nú ẹ̀rí tí wọ́n dì mú pé kò tọ́ kí wọ́n ṣẹ́ kí mùsùlùmí àbí kí wọ́n ṣẹ́ pẹ̀lú mùsùlùmí tó jẹ́ pòkì mùsùlùmí tó jẹ́ pòkì wọ́n ṣẹ́ pẹ̀lú ẹnìkan pàtó nu wọn èyí pé kí wọ́n dá mùsùlùmí kan yan rí tó jẹ́ pòkì wọ́n wà pòkì kó wá ṣépèlè ọ̀rọ̀ kejì àwọn ní ó tọ́ kí wọ́n ṣe pèlè mùsùlùmí tó bá jẹ́ kò kí wọ́n gbà wọ́n gbà tá a ti rí anabi sọlọ sọlá ipe adila kọlẹ pé anabi sọlọ lọ sọlá ẹ máa ń ṣépè kan náà àwọn ìdílé lárúbá pé aláma ilá fúlánà fúlánà ọlọ́wọ́n bá ẹni yìí jìnnà gbé ní gbéjájájá gbé jìnnà sí kẹrẹ o léwọn jìnnà sí kẹrẹ o so wọn ní anábì dá àwọn tó àwọn èèyàn rí ẹni tó bá wà kò kí náà ó tọ́ kí wọ́n dá èèyàn rí láti ṣépele torí òun ló wà ìpè lọ́tọ̀ àdéhùn wa ń bi kèfèrí báyà tó ń ṣe bẹ́ẹ̀ sọ kèfèrí ni wọ́n ṣùgbọ́n ìwà ẹ̀ṣẹ̀ náà ń rò eléyìí náà sì rò ẹ̀ṣẹ̀ ni ọ̀rọ̀ kẹta àwọn ní rárá àwọn sì yàtọ̀ láàrin ẹni tó bá hùwà pòkì tí wọ́n ti ṣe ìbáwí fún tí wọ́n ti hádùn fún ìjìyà tí ṣẹlẹ̀ àgbékalẹ̀ pé ẹni tó bá ṣe nǹkan tó bá ṣe nǹkan yẹn tó bá ṣe rẹ́ṣẹ̀ yẹn ìbáwí tí wọ́n bá wí ni wọ́n ní ẹni tí wọ́n bá ti ṣe bẹ́ẹ̀ fún ẹni tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ fún kò tọ́ kẹ́nìkan tó máa ṣe pèlè náà nígbà tí wọ́n ṣe hajj fún tí wọ́n ṣe kọ́mọ́tì hajj fún tí wọ́n ṣe báyìí fún òun lọ́lẹ́tọ̀ kí wọ́n ṣe pèlè. ọ̀rọ̀ yìí ni alimam al-Qurtubi rahmalah al-Mufassir bẹ́ẹ̀ ni alimam al ibn Hajar rahmalah ọ̀rọ̀ yìí ọ̀sọ̀pọ̀ tẹ̀wọ̀n. lápèjúwe ní ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ẹni tó ń ṣe zina wọn kọ́ ṣọ́ra wọn ṣe hádùn fún wọn ṣe hádùn zina fún eré lẹ́yìn ọ̀tọ́ sí kí wọ́n bọ́n kí wọ́n tó ṣe kí ni kí wọ́n tún máa bú má bèlè kí wọ́n ṣe pèlè wọ́n ń tọ́jú pé ní hádùn tí wọ́n ṣe fún ìjìyà tí wọ́n ṣe fún ìjìyà ṣẹlẹ̀ àti wọ́n ṣe fún ó ti tọ̀ hárọ̀ ẹ̀ ti zàká rẹ̀ ó ti má kọ́ níbi ẹ̀ṣẹ̀ tó ṣe yẹn kí ló wá tó kàn ọ́ tó máa ṣe pèlè àbí tó máa bú so kí ló tún kàn ọ́ tó máa bú kò tọ́ ọkọ máa bú kò tọ́ ọkọ ṣe pèlè nígbà tí wọn bá ṣe hádùn fún wọn ló lẹ́tọ̀ọ́ rẹ̀ wọn ló ní ẹ̀tọ́ ẹ̀ ìpè ẹni tí wọn èèyàn pé ọ̀tọ̀ kéèyàn ó ṣèpele pé ẹnìkan pàtó báyìí táwọn ká olè ní ń jà o àbí ìgbésẹ̀ náà ah, èèyàn bú lẹ́nu ah, èèyàn yẹ̀yẹ́ àbí so nígbà tí wọn dá ṣẹlẹ̀ fún. Ah, ọlọ́run jẹ́ ọlọ́run jẹ́ ṣe dé ọlọ́run jẹ́ wọ́n mú ọlọ́run mú kó sọ́wọ́ ọlọ́run jọ fi tọ́jọ́ ṣeré lákòjúwe àwọn sí àtọ̀ láàrin ẹ̀tí àbí àṣẹlẹ̀ àfàtì àtọ̀lá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo nǹkan nǹkan ní tí ọ̀dá táwọn èèyàn máa ń ṣe bí olè jíjà bí ọtí mímu ẹni tí mo ti lọ àdáṣẹlẹ̀ àfàtì àdáṣẹlẹ̀ àfàtì kàláàfù ọ̀rọ̀ àwọn ẹni wọ̀nyí tọ́tẹ̀wọ̀n náà ọ̀rọ̀ àwọn ẹni náà ọ̀rọ̀ bẹ́ẹ̀ tà yìí ọ̀rọ̀ àwọn onímọ̀ kẹta yìí ní àdó tẹ̀wọ̀n èèyàn àwọn tí wọ́n rí àtọ̀ tí wọ́n sì àtọ̀ láàrin pòkì pòkì kan pàtó tí wọ́n ti ṣèdájọ́ fún wọ́n ti bá wí fún lórí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ àti èyí tí wọ́n ṣe bá wí fún ẹ̀yìn tí wọ́n ṣe bá wí fún kò lẹ́tọ̀ọ́ kẹ́ni kó tún bu bìnrin pé ó tún wá ṣèpele nínú ẹ̀rí ẹ̀ òun náà ni tí àwọn ẹni àkọ́kọ́ fi ṣẹ̀rí hùn torí pé ẹni tó mutí wọ́n mú ọ́sẹ̀ dánù pé kánádọ̀ báwí ni sọ́lọ́sọ́nà aná sì báwí kò tó kẹ́ni kó tó máa bu mọ́ nítorí àtàwọn ìbí sọ pé má àlẹ́kù illa annahu yuhibbu Allaha wa rasulahu pé orí kó fẹ́ràn ọlọ́run ara níbi ó sì fẹ́ràn níbi náà sallallahu sallam. tí àbí sàhábí tọ́sẹ̀ zina. sọ̀hábíyà náà ni tó ṣe zìnà gbà tó ṣe zìnà tí wọ́n tí wọ́n ṣe tánà lè ṣe hábì fún sallallahu sàmàdàlọ́ àǹhà wọn sáré sọ̀hábà tí ọ̀kan náà sọ̀hábà tó sọ pé sallallahu sọrọ ọjọ́ sọ̀rọ̀ sọ omi ibùdó omi òkun bí omi òkun omi ọ̀sà yóò sọ domi tí ń rùn ah. ṣe àpé lẹ́yìn ìgbà tánábì sáàdù fúnpa. láàpọ̀ so ṣùgbọ́n ẹni tí wọ́n bá ṣáàdù fún tí wọ́n sọ pé ọlẹ́tọ̀ kí wọ́n ṣépele tí wọ́n fẹ́ ṣépele tí wọ́n fẹ́ bu lórí ìṣẹ̀ṣẹ̀ tí ń ṣẹ̀ wọn ló tọ́ ẹnìkan pàtó ẹnìkan bá máa pàtó pé ń ṣe nǹkan bẹ́ẹ̀ torí pé ní kò sí ìbáwí tí wọ́n ti ṣe fún ìbáwí tí wọ́n fọ ọmọ níbi ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ lọ́fà kí wọ́n máa káàrin máa bu kí wọ́n máa ṣèpèlè ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ lọ́fà kí wọ́n máa bu kí wọ́n máa ṣèpèlè ẹ̀jẹ̀ bá sá sọ̀bọ̀ sí fún ọlọ́tọ̀ kó sì pẹ́ sọ́sọ́ sọ̀bọ̀ sí fún ẹni tọ́jú alábòsí ọlọ́tọ̀ sí pé tẹ́yìn bá fẹ́ foríjì kọ́ lọ́kọ́ ṣọ́ àwọn bẹ́ẹ̀ so láti sọ pé n tọ́ dọ́dọ̀ náà àwọn onímọ̀ ló fi jẹ́ pé ọ̀kan náà wọn sádùn àbí wà kọ́ sọ́dọ̀ láàánú nígbà tí obìnrin kan kúrọ́ mọ́ pípé ó yí ó yí àmì ilẹ̀ padà ó yí àmì ilẹ̀ padà sẹ́sìn ọ̀kan náà bí sọ pé sallallahu alaihi wasallam la'ana Allahu man ghayyara manar al-ard akhrajahu al-imam Muslim min hadith Ali ibn Abi Talib sahabi Abu Talib Ali ibn Abi Talib lọ́wọ́ pé ànábì ní ọlọ́run sẹ́bi dáadáa lọ́wọ́ tí ọba yí àmì ilẹ̀ padà Allahu akbar obìnrin wá kúrọ́ mọ́ sọ̀hábì ànábì náà sọ̀hábì ànábì kúrọ́ ní orí àrùn ìpadà subhanallah lórí ilẹ̀ rẹ̀ sọ̀hábì ló sì ní ilẹ̀ rẹ̀ kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ sáàdùn àdó akọ́ sí na ó ṣépele ìpìlẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa la obìnrin òkúta náà fi lọ ó kúkú ẹ̀ sí ni sẹ́kọ̀ọ́ bí àǹtí wọn ni tí ń ṣe rábà tí ń ṣe rábà wọn ni àṣàbàtò dáwà tó lọ́dún sọ́ọ̀lẹ̀ èpè ẹni rẹ ló mú. eléyìí jẹ́ ní kúkúrú ìdájọ́ nípa ìṣépèlé ẹni tó bá jẹ́ kòkì ẹni tó jẹ́ kòkì ìjẹ́ kòkì ẹni tó yẹ pé kòkì tá a fẹ́ sí wọn ṣẹ́ṣẹ́ pèlè kòkì kan pàtó tó jẹ́ kòkì ẹni tó jẹ́ pé wọ́n fẹ́ sọ pé èèyàn kan pàtó báyìí wọ́n fẹ́ dákọ̀ ẹ̀ sótìyé ẹ̀hẹ́ tọ́tọ́ àbí ọ̀tọ̀ ìdájọ́ àwọn onímọ̀ ní àwọn onímọ̀ sọ̀rọ̀ tọ́tọ́ wọn bẹ́ẹ̀ so báyìí ni ìdájọ́ tọ́jẹ́ púpọ̀ kì í àbí ìran kò kì í tí wọ́n ní sẹ́ tí wọ́n ní sàdáyàrí ẹ̀ àti sọ̀dájọ́ ẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ bẹ́ẹ̀ ni ìdájọ́ ìdájọ́ àǹbà wà bàbà ìdájọ́ kò kì í ìdájọ́ mùsùlùmí tẹ̀sẹ̀ kò kì í náà mùsùlùmí tẹ̀sẹ̀ kò kì í kèfèrí inú kọ́ máa bẹ láyé kọ́ máa ti kú àbí kí ó sì ti kú lórí kófòrò. tọ́lá yẹ kékeré fèrè ń bẹ láyé tí o ti kù sọ́tọ́ kí wọ́n ṣe pèlè àwọn onímọ̀ wọ́n fọ̀rọ̀ jomitoro rọ̀ níbi masala yìí àwọn kan ní kò tọ́ kí wọ́n ṣépèlè gbogbo ìkéde kèfèrí tí bá ń bẹ láyò kò tọ́ kí wọ́n ṣépèlè ìyẹn ni pé kí wọ́n dákọ̀ rẹ̀ kí wọ́n dákọ̀ kèfèrí kan pàtó pé á dájúdájú nù kèfèrí lákòó jacob ẹ tí wọ́n máa ń jacob kọ́ aláwọ̀ níjọ́ dáa oníṣoríire lápèjúwe bí tí wọ́n máa bó so wọ́n kò tọ́ wọ́n ń torí pé ní ìgbà tí ò tí kú àmọ́ tí wọ́n ti parí àti àwọn ti parí iṣẹ́ rẹ̀ bọ́ọ̀ lè gbà sáà nǹkan tó kú wọ́n ní kò tọ́ kí wọ́n ṣe pèlè wọ́n ní látara bẹ́ẹ̀ kò ṣe kí wọ́n kò tọ́ kí wọ́n ṣe pèlè nítorí pé ìṣèpèlè tí wọ́n bá tọ́ tí wọ́n ṣe pèlè nù wọn mọ́jẹ̀mú ó ní mọ́jẹ̀mú pé kókó lórí kófò ní tẹ́ bó ṣe wọ́n náà wọ́n náà bá pé innal ladhina kafaru wa matu hum kuffar. أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين ọdọ̀ ike yìí gbogbo كفري yìí èèyàn ọdọ̀ ike kèfèrí tó bá kú ní kúfù lórí kúfù àwọn ẹni làánà ọlọ́wọ́n bá ń bẹ fún wa ẹni pé ọlọ́wọ́n bá gbìyànjú jìnà síkẹ̀ bẹ́ẹ̀ ni àwọn màláíkà náà máa ṣépele wọn àrùn náà sì máa ṣépele wọn látara bẹ́ẹ̀ kò tọ́ dáwọn kan náà ní ma ọ̀rọ̀ tọ́pọ̀lọpọ̀ ní ma sọ náà ọ̀láì hanafiya malikiya shafiya hanabila ǹdá ọ̀rọ̀ kan ládà àwọn hanabila ládà àwọn shafiya náà bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ tí alimá bin harabi náà malikiya sọ àwọn ní ọ̀tọ̀ kí wọ́n ṣe pèlè alkafir almuayyan pèlè kan pàtó tó kí wọ́n ṣe pèlè alimá ibn arabi wọ́n sọ níbi tíra àwọn àkàmù Quran wọ́n ní lìjàwáàzì kọ́tìlìhì lìjàwáàzì kìtàlìhì wá kọ́tìlìhì wọ́n ní wọ́n ní lè zahir halihi torí pé ní ìpìtà tó kí wọ́n ṣe pèlè ni pé lè zahir halihi torí pé ní ṣe sí rẹ̀ tó hàn sáwọn èèyàn náà pé ṣèbí kẹfẹ́ sáà ni bí ọjọ́ tí kò lódì kófò àmọ́ tó náà ti parí ẹ lọ́tọ̀ ṣùgbọ́n tó sáà sáà lórí pé kófò ti ń báyìí wọ́n sọ̀tọ̀ ọ̀sọ̀tọ̀ sí pé ẹni tí ò sí tọ́lá wọn bá so wọ́n ń bákan náà àlùjáwáàzì kọ́tìlì àlùjáwáàzì kẹtàlì wà kọ́tìlì ó tọ́ kí wọ́n sábà rẹ lẹ́yìn ọjà kájà àwọn ológun ní islam káṣe jihad kẹsàn-án náà wà fìlẹ̀ borí wà kọ́tìlì ẹni tó bá tọ́ kí wọ́n bá jà kó sì tọ́ pẹ́kẹ́ pa pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba kí ló ti ọ̀tọ̀ sí pé ọ̀tọ̀ sí pé ẹ̀yẹn pé àlùmọ́ ayé àmì غير معين منه ọ̀rọ̀ jẹ́ padà wá bẹ̀ náà insha Allah so n tí àwọn onímọ̀ sọ ní pẹ̀lẹ́ yìí ọ̀rọ̀ tí Imam Al-Arabi sọ àtàwọn díẹ̀ náà Shafi'i àti mẹ́rẹ̀ àti Hanabila ọ̀rọ̀ wọn wà wájú yìí ó nípa torí ìpé ìbò kèfèrí kí ọmọ máa fi bó kèfèrí gan kèfèrí gan fúnra kèfèrí kan pàtó kò tó ta kónú ṣẹ̀ríà tí ó bá ní fa mafsada fún yàn tí ó bá ní fa nǹkan tí ó dá fún yàn fúnra lórí ara yẹn ni ọ àbí lórí ẹ̀sìn yẹn àbíjọ ní jẹ́ kí wọ́n máa bú ànádùn hamas sọ̀rọ̀ àbíjọ ní kí wọ́n máa bú ọlọ́run àbá ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم sẹ̀kọ́ ọlọ́run ní ká má bú wọn ni àyàn tí wọ́n ń pè nǹkan tí èso tí wọ́n ń pè kán mìíràn tó sọ́lọ́run àbá ẹ má bú wọn kí wọ́n má bàa máa fi àyàmá kan wọn àti àti àyàkókò náà kí wọ́n bú ọlọ́run ọba sẹ̀kọ́ ọlọ́run ọba yàn subhanahu wa ta'ala kò sọ ká má bú wọn lè dá àtìkí torí mọ́sádà lórí tó lè ṣẹlẹ̀ láburú látara agbóta wa bú wọn náà so bẹ́ẹ̀ sì ni asab ebu ebu ni joseph mina mina la ìgégé kan lọ jẹ ìpín kan lọ jẹ nínú tí ń jẹ aláàn ẹ bá ti sọ ara yìí síwájú bí a ti sọ ìtumọ̀ nínú èdè lágbára pé aláàánú mina alhalk asabu ọdọa kéèyàn ó bóyá kéèyàn ṣe pèlè yẹn. wọ́n bá lọ síbi iṣẹ́ pẹ̀lẹ́ kẹfẹ́rí láì dákanyarí náà wa sọ́tọ̀ àbí ọ̀tọ̀ sọ́tọ̀ àbí ọ̀tọ̀ kò fẹ́ sí àpẹẹrẹ láàrin àwọn onímọ̀ lórí pé ó tọ́ kí wọ́n ṣe pẹ̀lẹ́ kẹfẹ́rí o láì dákanyarí nù wọn pé àyín àwọn kẹfẹ́rí ọlọ́run jẹ́ wọn ṣe ọlọ́run jẹ́ wọn rú la ṣe àpẹẹrẹ ẹni tó bá da ìsìlámù nù wọn ó ti yọ kó ń bẹ́ẹ̀ nù àwọn kẹfẹ́ lọ́nà nàìjíríà dà fún wa àwọn kẹfẹ́ rí táwọn pẹ̀tẹ̀pẹ̀lẹ̀ lórí islam yìí pẹ̀tẹ̀pẹ̀lẹ̀ wọn aláwọ̀jọ fọmọ wọn lórí aláwọ̀ lé wọn lórí wọn wọn lórí alimá malik rahmanulah wọn dá wọn nù wọn pé andawo dọ́gbọ́n ní hussein annahu sami'a al yaqul ما أدركت الناس إلا وهم يلعلون الكفرة في رمضان الإمام مالك دارته داود بن بن حسين في داود بن حسين دارته دا الأعرج الأعرج يبي أنتم باين لوري أوين يا أصحاب النبي صلى الله عليه وسلم òní pé tí wọ́n máa ń kírun nù Ramadan tí wọ́n máa ṣe kùnúùtù wọ́n máa ṣépè láwọn kèfèrí wọ́n máa ṣépè lẹ́kìnní wọ́n máa kèfèrí. sọ eléyìí nìkan tí ó ṣe lẹ́tọ̀ fún mùsùlùmí pé ó tọ́ fún mùsùlùmí kó ṣépè lé àwọn kèfèrí tí wọ́n ṣe tọ́lọ̀ ṣẹ́tẹ̀ àti àwọn kọ́dí ọ̀nà Islam tí wọ́n ja mùsùlùmí lógun bẹ́ẹ̀ sì ni àwọn tẹ́ pé wọ́n ń

so so that ó tọ́ kí èèyàn ṣe irú nǹkan bẹ́ẹ̀ ọlọ́run bá ní ọba tí ó ní mímọ́. ṣùgbọ́n àwọn mọ́tò wa jẹ́ pé wọ́n wá kó pé kí wọ́n ṣe pèlè ní tí èsè èèyàn yẹn kó nǹkan wọ́n yìnrìn èèyàn ní ọdún tá sọ yìí ṣé ntọ́ jẹ́ nǹkan bọ́lọ̀ gidi yẹn lè ṣe pèlè àmì ntọ́ jẹ́ ẹranko yẹn lè ṣe pèlè àwọn oníyàn máa sọ pé kò tọ́ kí wọ́n ṣe pèlè dábàáyàn nǹkan ọ̀sìn yàn bẹ́ẹ̀ ni kátó jẹ́ bọ́rọ̀ gidi kátó jẹ́ bọ́rọ̀ gidi bí ilẹ̀ ní o ilẹ̀ ilé mọ́tò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́bẹ̀ mọ́ra mọ́tò ṣètì nídàájọ́ nǹkan dábàá náà so wọ́n ní kọ̀tọ́ kí wọ́n ṣe pèlè ẹ̀rí lórí eléyìí òun ni hadith tó nù. صحيح الإمام البخاري بصحيحين النبي صلى الله عليه وسلم أن ترجع حديثنا عن الصحابة هنا لإمران بن حسين وأن بينما كان النبي صلى الله عليه وسلم في بعض أسفاره وامرأة على ناقة لها فضجرت فلعنتها فبلغ ذلك رسول الله صلى الله عليه وسلم فقال خذوا ما عليها خذوا كل ما عليها ادخلوا ما خذوا ما عليها ودعوها فانها ملعونه هنا النبي صلى الله عليه وسلم قاتن تابو وجاكا ولا صحابه رضوان الله عليهم اجمعين obìnrin kan náà pẹ̀lú wọn tí wọ́n jọ ń travel pẹ̀lú wọn tí wọ́n lórí rànkúnmí abo ti ẹ̀yìn obìnrin o fàbájìlá ara kan obìnrin wọn bí kí ọ̀nà kankan apáyàn fún kankan bí kí wọn máa kó nǹkan gbọ́n nǹkan nǹkan àgùnyàn bá bí àti bẹ́ẹ̀ kọ́rin kọ́rin àmì àkànṣe akáláwá kàyàn nítorí tó ṣẹlẹ̀ sọ́bìnrin yẹn fàlà ànáti ha bá ṣe pèlè rànkúnmí náà ah ànábì bá gbọ́ pé ah ẹnìkan náà àwọn ṣe pèlè rànkúnmí náà ànábì ọ̀sẹ̀ pé gbogbo ẹrù tó wà lórí ẹ̀ òun ẹ̀yà sọ̀kalẹ̀ ودعوها فإنها فإنها ملعونة الله أكبر أنا بنت ركبني ودي شكل لي أنا كنت أشكل لك أنا أبغى أتابع أنا كنت أشكل لي أون أنا كنت أقول كلامه الصحابي قد بعد حديث رواية مرة مرة ثانية وأن بعدين صح حديث وني سبحان الله وني فكأن فكأنني أراها تمشي في الناس ولا يعرض ولا يعرض لها ولا يعرض لها أحد فكأنني فكأنني أراها أبي أراها تمشي في الناس ولا يعرض لها أحد أن بتاكو واري أنكم تيوان داري أبي توبي وان داري تاكو سبحان الله وهذا إنك تدبر أنكم تبغى كلامكم تقول سبحان الله إكتم بلاله بين أن طوانا سيما مسلم النبي صلى الله عليه وسلم لا تدعوا على أنفسكم ولا على أولادكم ẹ̀tẹ̀ má ṣe pé ń bí ìtẹ̀kọ́ tí ṣe ti gidi lélẹ́yìn ẹni tí ọ̀tọ́ sí pé ọ̀rọ̀ padà ń bọ̀ ń bọ̀ wá lórí inshallah ní hadith so eléyìí ndị àrí pé gbogbo tí bá ti ń jẹ́ nǹkan ọ̀gùn yàn àti gbogbo nkada báyà nǹkan èyí tá à ń jẹ ní àbí àti ẹ̀ńgún bẹ́ẹ̀ náà ràǹkúnmí àti màálùú ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ ká máa gùn lọ́wọ́ ràǹkúnmí wọ́n egun màálùú ṣùgbọ́n gùn ràǹkúnmí ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún wa ká máa jẹ ká máa jẹ ká sì máa gùn bẹ́ẹ̀ náà lẹ́sìn náà ẹ̀sìn ọ̀tọ̀ ká jẹ ọ̀pọ̀lọpọ̀ ní yéman lọ́dọ̀ àwọn màlìkí àti hànàfí àwọn ẹgbẹ́ kọ̀ọ̀tọ̀ ká jẹ sí dọ́rọ̀ tó dọ́dọ̀ níbi àwọn lè jẹ hadith wa nu أن نحرنا نحرنا نحرنا فرسا عن هدي رسول الله صلى الله عليه وسلم فأقلناه àwọn dúró ẹ̀sìn kan àwọn dúró ẹ̀sìn kan àwọn gómìnà sí máa gbọ́nà kọ́mí lọ́jọ́ ayé àná Muhammad sallallahu alaihi wasallam nígbà táwọn àbí ń bẹ àwọn sì jẹ ànábẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀sìn sí ẹjẹ́ sí ẹ má jẹ ara ọ̀hún so tiye tọ́dọ̀dọ̀ náà ní mọ̀ so ẹ̀sìn ràkúnmí inú dábàá. nǹkan ẹranko tó yẹ pé ọlọ́run sílẹ̀ tó ń ká gùn ká sì jẹ. bákan náà ń bẹ ẹnu ẹ̀ yẹ pé ọlọ́run sílẹ̀ fún akọ́ká jẹ́ bákọ̀bí ká gùn ọ náà irú kíni màálù àti àgbò àgùntàn ewúrẹ́ mara wọn bẹ́ẹ̀ sì ni ń bẹ ẹnu ń bẹ ẹnu àwọn ẹranko yìí yẹ pé ọlọ́run ní ká gùn ká sì lọ fún àti ìbáka albegal albaglo ìbáka. ó dá àwọn àwọn ìbọn bọ́sẹ̀ bọ́sẹ̀ kí náírà náà ẹ̀ta yìí. ọlọ́run fẹ́ káṣẹ́ pélé kankan bẹ́ẹ̀ subhanahu wa ta'ala anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ kọ̀dọ̀ káṣẹ́ pélé kankan bẹ́ẹ̀ fún hadith yìí. kọ́dà tí ẹ máa pé gbogbo ẹ̀jíta tó ń lọ fún kàmí tẹ́tún máa àwọn kàmí gẹ́gẹ́ bí àwọn kan ọ̀sìn mí gẹ́gẹ́ bí dawajin àwọn dawajin àwọn bíi adìẹ pàǹdà gbogbo ẹ bẹ́ẹ̀ mara wọn tòlótòló àparò tí wọn bá máa pọ̀rọ̀ wọn náà ti bá ń sìn ẹtù hamam hamama ẹyẹlé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mara wọn ìyàjọ rẹ̀ ṣépele kò dára rárá fún àdéfì níta rẹ̀ parí ẹ̀ pé insha Allah ta'ala torí àsìkò sọ́tọ́kìyàn ó ṣépè lé ẹni tí ọ̀tọ́ ṣépè sọ́tọ́kìyàn ó ṣépè ìdájọ́ nínú wọn ti wá níta sọ pé àwọn onímọ̀ àpanupọ̀ kó kọ̀tọ́ o kọ̀tọ́ kọ̀tọ́ kọ̀tọ́ kéèyàn ó ṣépè lé mùsùlùmí mùsùlùmí tí ọlọ́run ṣọ́ ìwọ rẹ̀ yẹn pé tí ò ṣe tí ó fa ẹ̀pè haram ni ẹni tó bá ṣe bẹ́ẹ̀ èèwọ̀ ni fún ó ṣe ó ṣe lọ́run èpè tó wá lè dàlẹ́ lórí èpè tó lè ṣe kíni ó lè dàlẹ́ lórí anabi sallallahu alaihi wasallam wọ́n sọ ní hadith samra bin jundub wọ́n sọ wá ní sunan alimá abi daud àti sunan alimá ibn majah anabi sọ pé sallallahu alaihi wasallam la tala'anu bi la'natillahi wala bi ghadabillahi wala bin nari ẹ má ṣe pèlè ráyé pé ọlọ́run lánàá rẹ̀ pé lájájọ́ ọlọ́run lánàá rẹ̀ ọlọ́run bínú sí àbí ọlọ́run sọ sínú anábìnrin kan ṣe bẹ́ẹ̀ la tala'anu yẹn ni pé la tala'anu wọn pátá kan rẹ̀ اختصارا قد اختصارا وما وما بتاء وما بتاء نتبي قد اختصر فيه على تاء تتبين العبر نبي على مبنى الكسان فيها اختصارا سو أنا بين كما شبه بين النبي صلى الله عليه وسلم النبي صلى sallallahu alaihi wasallam níbi hadith tí alimá muslim tí wọ́n gbà wá bẹ́ẹ̀ ni alimam abu dawud anabi ni la yakunu la'anu ṣuhadaa wala ṣufa'a wala ṣuhadaa àwọn tẹ́ bá ń ṣépè ìmá sẹ́pẹ̀ púpọ̀ láwọn èèyàn ìmá sẹ́pẹ̀ kọ́lọ́ ọmọdé kọ̀ọ̀kan kí wọ́n máa sẹ́pẹ̀ anábìyàn tó bá pọ̀ lépè tó máa sẹ́pẹ̀ tó máa sẹ́pẹ̀ tó máa sẹ́pẹ̀ sẹ́pẹ̀ àwọn tó máa sẹ́pẹ̀ òun ní jẹ́ ṣùfà á ní pé nígbà tọ́lọ̀ ń bá fún àyàn lọ́pọ̀ tó ń ti ti àwọn tọ́lọ̀ ń bá yọ́nà sí pé kí wọ́n sìpẹ̀ fáwọn tí ọtọ́ sí náà àwọn èèyàn wọn tọ́lọ̀ fẹ́ gbàpẹ̀ wọn lára wọn àwọn ò ní wà ní tọ́lọ̀ wọn fún ní pẹ̀sì ó jẹ́ kìyàmà wọ́n lá ṣùhàdá tó ṣùhàdá yẹn wọ́n àwọn kan sọ pé n ò ní wà nípò ẹni tí ọlọ́run lè fi jẹ́rìí fáwọn ànábì tó ṣíwájú pé wọ́n jíṣẹ́ fáwọn ìjọ wọn àwọn ò ní sí bẹ́ẹ̀ àwọn kan sọ pé wàhálà ṣòhádà ọ ní pé irú àwọn eléyìí wọn ní tí wọ́n máa gbẹ̀rẹ̀ àńlá ńlá ayé bòkì ni wọ́n nù wọn ní gbẹ̀rẹ̀ wọn jẹ́ ẹdí bá wọn ṣépè púpọ̀ láì nídìí so iná tí máa ń ṣe tí wọ́n fi máa ń lọ dá ṣàhádà yẹn tí wọ́n fi máa ń fi gbà ẹ̀rí ẹ̀jẹ̀ ni. ọ̀rọ̀ kẹta tẹ́bi tí wọ́n ní wàhálà ṣàhádà yẹn ni pé ọ̀ǹtọ̀ ah, àwọn ọ̀ǹtọ̀ wọn ní kúkú ṣàyédí ìyẹn tí wọn ní lọ́pọ̀tún ti wọn kàn pa wọn sógun tí wọn kọ́lá àdán máa ń jagun Islam torí kẹsàn-án wọn kò fi ṣe kíni kò fi lè borí. so ó léwu púpọ̀ kí àwọn ọmọ ṣépele nǹkan tí ọ̀bàtàn ṣépele. ìyẹn tó tún wá burú ń bẹ̀ ni pé gẹ́gẹ́ إن العبد إذا لا إذا لعن إذا لعن من لا أبديكي أبديكي إذا إن العبد إذا لعن فلان أو إذا لعن إذا لعن غيره أيكي يين يعني تبا أيكي يين يعني تبا بو تبا سكلي لومي سعدت اللعنة في السماء أبي سعدت اللعنة في السماء أني يعني إكتوش إيه، يا ما لا سما أنا أقول سما له فتغلق أبواب السماء دونها أوت أوت لا كسما ونجكو ونجكو قدر السماء ثم تهبط إلى الأرض يتسقل لأن يكتشف تسقل سلك وتغلق أبوابها دونها وتسلك لا مجد ما كتن ونول ثم تأخذ الشمال يمينا وشمالا الله أكبر وإذا لم وإذا لطوا ما لا يقيمون ما لا ساتون سوسي ببعض بيو وإذا لم تس وإذا لم تجد مساغا تباري بتشوفه لا تنسوا raja'at ila alladhi lu'in pẹ̀pẹ́ wọn wà lọ sọ́dọ̀ ẹni tí wọ́n ṣe pèlè fàyín kànà láha ahàlà fàyín kànà lẹ́rálìkà ahàlà tó bá jẹ́ kó bá tọ́ sí pé wọn pè wọ́n mú wà ilá tí yóò wà pẹ̀jọ́ wọn àpàdà lọ sí ìdọ̀ tí ó ṣépè tí ò tọ́ ó léwu kí wọn máa ṣépè lẹ́yìn tí ọ̀tọ́ ṣe pé gbogbo táyà máa ń sọ pé àwọn ń ṣe pé àwọn ń ṣe pé àwọn ń ṣe bẹ̀rẹ̀ ọ jẹ́ pẹ̀lú ẹnu lásán ni àbí pẹ̀lú kó tún adé pé pẹ̀lú dání sẹ́yìn tí ọ̀tọ́ ṣe pé ó léwu tọ́lá àwọn bá fi sàdéhùn mú tàn pé yóò mú sẹ́yìn pé pé wọ́n padà ṣe kí ni ẹ padà mú tàn mi tẹ́lẹ̀ mi ti ń ṣe rẹ̀ nù àwọn tẹ́lẹ̀ mi ti ń ṣe rẹ̀ nù tí wọ́n ní àwọn ọmọ ti ń ṣe kí ni fẹ́ ni ẹ sọ sẹ́yìn tí ọ̀yẹ́ kọ́ sọ̀rọ̀ sí la ẹ tí ọ̀kọ́ sẹ́rẹ̀ pèlè kí ni ṣe kí ló dé kí ló dé tí ni ṣe bẹ́ẹ̀ pẹ̀lú bá ti ń sọ̀rọ̀ báyìí dénú wá sọ pé ń ṣépè ó nira kò ní dábẹ́ ń tọ́nà ń ṣépè dáhùn àbá tẹ̀ mà pé ń ṣépè ẹni tí wọ́n rí nǹkan náà kọ́ kò tó kẹ́ pé lẹ́pẹ̀ gan ni ẹni ń ṣe lágbájá ń ṣépè kò ní dábẹ́ ń tọ́sọ́ pọ̀ ń ṣépè so bẹ́ẹ̀ sì ni ẹni tí ọba tó ṣe kọ́dà kọ́ pé nǹkan bọ̀rọ̀ gita wíṣẹ́ àti kẹ́tì èsè nǹkan ẹ̀yẹ gan tí ọ̀tọ̀ ṣe pé tí àbá Abi Dawud àti sunan eh, al-imam tirmidhi hadith ibn abbas radhiyallahu anhu anabi ani ani ani ibn abbas radhiyallahu anhu wọ́n lẹ́nu kan ṣe pẹ̀lú atẹ́gùn atẹ́gùn fẹ́ ni o hadith wa ni sọ́mà muslim náà níbi sọ́mà muslim ó ní ẹni tí alẹ́kùn bẹ́ẹ̀ alẹ́kùn yẹn náà ni pé ẹni ń ṣe pẹ̀lú atẹ́gùn náà zaati ó rèé dá àhù atẹ́gùn ti ń fa aṣọ rẹ̀ mọ́ lọ́wọ́ ṣe àgbàdàgùn bá fẹ́ ń jọ ni yóò máa fa nǹkan mẹ́rin lọ́wọ́ ọba làánà àtẹ̀gùn fàlàánà ha ọba làánà àtẹ̀gùn anabi bá dùn anabi sọ pé sallallahu alaihi wasallam látàlẹ́ àná ha má ṣe pè ní àtẹ̀gùn má ṣe pè lé o fa iná ha máa mọ̀rọ̀ fa iná ha máa mọ̀rọ̀ ọlọ́run paláṣẹ àtẹ̀gùn ti ń fẹ́ òun pẹ̀lú àṣẹ lọ́ọ̀bà ní ti ń fẹ́ ìtọ́nà ọba ní kọfẹ́ lọ ní kọfẹ́ lọ sórí èyí ti ń fẹ́ dọ́lọ̀ ní ti máa ń gba fẹ́ máa ń gbà kọ́lọ́wọ́ yọ ọlọ́run lọ paláṣẹ bẹ́ẹ̀ gbogbo ṣe sábà bá tẹ́gùn ọlọ́run pàtẹ́gùn láti kọ́kọ́ ọmọ fẹ́ bẹ́ẹ̀ káṣáde ọlọ́run ọba títí pé wọ́n ṣe pèlè anábì ní fa'in hama àmúrọ́ anábì wa parí ọ̀pẹ sọ́lọ́lọ́ sọ́lá fa'in na man la'ana shay'an fa'in na kula man la'ana shay'an laysa bi ahli li dhalika irtaddat alayhi aw kama qala nabi sallallahu alaihi tí nǹkan yẹn ọba tọ́ sí pé ah anábì ní èkó yẹn wọ́n padà sí tiẹ̀ o yọ́n padà jẹ́ tiẹ̀ o ọlọ́kọ̀ ṣọ́ wọn bẹ́ẹ̀ so wọn kí máa ń fa èpè kájìnà sí bí ìbínú kí wọ́n bá lè kọ̀ǹtà rẹ ni bí ìkanra àbí kí èèyàn máa jiyàn lọ́yọ̀ fẹ́ràn àyà púpọ̀ èèyàn tó bá ń tẹ́ fún jìyà púpọ̀ tó kọ́ ẹ̀ ló ń tọ́ bá lè ní ọpẹ́ wa ní à kọ́ mọ́ da fẹ́ni tó bá kúrọ́ tó pé ọ̀nà sọ náà méjèèjì ṣe é pé tọ̀ abẹ́ tí ìbá yẹ kọ́ tó ń sọ lọ́jọ́ kọ́ mọ́ da fóun yóò tó ṣe pé dára tí ìbá yẹ kọ́ tí ìbá yẹ kọ́ bá rí tó ń sọ yìí kọ́ mọ́ sùhánù lálàdé bẹ́ẹ̀ ni ìfi èké ìfikí tajà ẹlòmíà máa ṣe pé lórí fẹ́ pẹ́ ọfẹ́ nínú kí wọ́n bá dá wọn fákẹ́ni tó ṣépè ṣépè jọ ní àbòsí kí wọ́n ṣàbòsí fún yàn ṣé lọ́dọ̀ àwọn ìta rí síwájú nǹkan dá wọ́n yẹ kí wọ́n gbé jùlẹ̀ nítorí wọ́n yẹ kí wọ́n gbé jùlẹ̀ náà ní àwọn àhádìsí àrí ẹni tó bá ṣépè lẹ́ni tí ọ̀tọ́ ṣépè tí ó pàṣẹ o ó sì ṣẹlẹ̀ ọ̀bà gan náà ṣùgbọ́n ẹni tí wọ́n bá ṣàbòsí fún tí ó bá fẹ́ tí ó bá fẹ́ foríjì ń tàn tó bá ṣépè lọ́tọ́ ṣépè nínú ẹni tí sàhábì bẹ́ẹ̀ ni ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n ní sàràfù dàwà tó mustajabat àwọn àwọn pé àwọn ìdáhùn àdúrà kan àwọn àdáhùn kan bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ máa ṣe àwọn àdáhùn mẹ́ta kan bẹ́ẹ̀ tẹ́ pé ọlọ́run máa ń gbà nínú rẹ̀ ní dáwà tó mazlum dáná lè dákan bẹ́ẹ̀ àdúrà tẹ́ bá ṣàbòsí fún tọ́ bá ṣépè lẹ́yìn tọ́ ṣàbòsí fún yóò mú àwọn onímọ̀ kan sọ pé kọ́dà mo jẹ́ pé ẹni tí wọ́n fún jẹ́ kéèsì tí wọ́n sì jẹ́ mùsùlùmí tọ́ bá ṣépè lé ọ̀wá tó jẹ́ mùsùlùmí jẹ́ tó ṣàbòsí fún yóò mú ọ̀ àfitọ́nà bá so látara bẹ́ẹ̀ ká jìnnà sí ọgọ́lẹ̀ máa fa ìpè nítorí bá ti jẹ́ ká jìnnà sí àti máa ṣàbẹ̀jẹ́ fún yàn àádọ́dọ́ bá ti torí àkókò aláwọ̀ balùwà tó nímà ẹ má bínú pa pẹ́ torí pé apẹ́ ká tó bẹ̀rẹ̀ náà fún àwọn kan tó fà subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk bọ̀ kí ni ọjọ́ tó bá ṣe nǹkan tí wọ́n ká máa ṣe nù kan ṣe ńláńlá wọn ni kò kí ẹni tó bí ẹni tí ń zina ẹni tí ń mutí ẹni tí ń ẹni tí ń jalè ẹni tí ń ja rìbá rìbá owó ẹ̀yìn owó èlé àbí ẹni tí ń gbowó bọ̀nú owó bọ̀nú ní ríṣùà owó bọ̀nú àbí ẹni tó jẹ́ pé ń bú ebu torí èbú ebu náà kò kí ni ànábi sọ sìrá bọ̀lú mọ́tò fòsók ebu kò kí ni ẹni tó bá ti kọ́kọ́ búyọ náà ni ó wà ló wà pọ̀ kí ẹni tó bá fèsì lórí ebu tí ò fèsì ju bó ṣe bú lọ òun ọ̀lẹ́sẹ̀ tó dáná bí sẹ́kọ́ sallallahu alaihi ìdàtàbàlì mùsùlùmáà ní inú hadith náà sẹ́nu mùsùlùm èyíkéyìí àwọn táwọn méjì bá búra wọn ẹnu sọ ẹnu sọ ẹnu sunan ẹnu sunan sọ táwọn méjì bá búra wọn fàálà albáde fàálà ismu ala albáde ìmínú hùmà máa lámẹ ta adal àhàrù ẹn tọkọ bẹ bó ń lọ lẹsẹ lọgbà tí ẹn tí ó fèsì náà bá ti fèsì jù sọ kan tí Mama kama bolo ni sota na bawa. Na. Ni yo sada. Ana bala ko ni na. بك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب